الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من المناهي اللفظية إن أرسل في olúwa ọ̀fẹ́ àwọn gbólóhùn tọ́lọ́hùn ọ̀fẹ́ kọ́ máa jáde lẹ́nu wa gẹ́gẹ́ bíi mùsùlùmí àlùfáà yẹn kàkà díẹ̀ fúnra wa o ká fi tara wa jí o ẹni tí ọba mà kò lè mà o fẹ̀rẹ̀ àkọ́kọ́ ń bẹ́ẹ̀ annahayu an ya káfíru lil muslim ẹnu tí ọlọ́run ọ̀fẹ́ kéèyàn máa sọ lẹ́nu òní kéèyàn mùsùlùmí sùn báyìí kọ́ wá pé wọ́n kèfèrí yìí ìpè mùsùlùmí ìpè múmìnì nìkíni ní kèfèrí tẹmọ pé word and opposite náà ẹni ojúpájú sẹ́lẹ̀ fọlọ́run là ń pè mùsùlùmí tí ń sin lọ́run kí wọ́n gbáwẹ̀ ń ṣe gbogbo ńtọ́lọ̀ ní àṣẹ nínú ẹ̀sìn kéèyàn wá yanu òpèrú rẹ̀ ní kíni òpèrú rẹ̀ ní kèfèrí àrò ọ̀rọ̀ tọ́lọ́run ọ̀fẹ́ ni o. عن ابن عمر رضي الله عنهما عبد الله بن عمر لما سالكم يونو رفون أتوا أتي بباره أتوقع وقاوة أما صحابة النبوة محمد صلى الله عليه وسلم وما سأسمعوا سنادا وبنتي وجوتا دانو نور نبي توان جنفا نير لني ẹ̀rí Ibn Umar ó ní mo gbọ́ òjìṣẹ́ ọlọ́run lálẹ́kùn kí á ti gẹ̀ ọmọ bá nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam tó sọ báyìí pé idha qala ar-rajulu li akhihi ya kafir faqad ba'a biha ahaduhuma. bí ẹnìkan bá yanu sí ọmọ ẹ̀yà rẹ̀ ìyẹn pé sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tọ́wọ́ pé pé ìwọ kèfèrí ìwọ aláìgbọ́ ló ń gbọ́ yìí ọ̀kọ̀ gbá abiha ahaduhuma lẹ́bi ní gbólóhùn tó jáde lẹ́nu rẹ̀ yìí kò ní bọ́ọ̀lẹ̀ lásán o yọ lẹ̀ mọ́kànnú àwọn méjèèjì o ọ̀kọ̀ gbá abiha ahaduhuma èyí tí wọ́n kàn sọ lẹ́nu ni ọ̀bọ́ọ̀lẹ̀ lásán o yọ lẹ̀ mọ́kànnú ọ̀wọ́tọ̀ sọ ọ́ abẹ́ni tí ọ̀sọ́ sí. fàǹkànà kàmá kọ́ọ̀n wọ́n bá yẹ pé lódodo ni ẹni yìí kèfèrí ni a ká pé kèfèrí ń kèfèrí èsè ebu ká pé kèfèrí ní kèfèrí ní ní kèfèrí èyí wọn èsè kíni èsè ebu àpè ló kọ tí ń jẹ ni wọ́n bá yẹ bó ti wí ni ẹni yìí kèfèrí ni lóòótọ́ a kò sí láì sí ń bẹ̀rẹ̀ èyí wọn dọ̀ràn jẹ́ ọlọ́run wà ilà ẹ àmọ́ tó bá gbé lọ́dọ̀ ọlọ́run ẹni yóò ṣe kèfèrí olúwa máa ní ọmọ tá a rẹ ọmọ pé mùsùlùmí ni ọ̀rọ̀ ọjà á sì lè yí gbólóhùn tó sọ yọ padà sí ọ lórí o ẹnikẹ́ni ó dèkílẹ̀ àmùsùlùmí ní kèfèrí òun ní kèfèrí o ànábì ló bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam ẹ dákun eléyìí ni ìṣẹ́rùbá ni ìṣẹ̀rẹ̀ nílọ látọ̀dọ̀ ànábì sọ̀lọ̀ sọ̀lọ̀ pé àwọn ọ̀rọ̀ kan bẹ tó lé lẹ́nu kó tó lè jáde lẹ́nu yìí èèyàn má ti ìgbónára àbí tara ẹ̀sìn kọ́dà má jẹ́ ó ti ọdẹ bẹ́ẹ̀ ó léwu o torí bá ànábì ti ẹni ọba pè ń kèfèrí bọba jẹ kèfèrí á wọkọ kèfèrí rẹ òun náà ló pé lọsọ rẹ ni kèfèrí wọkàn pé ló kọ sí ẹ̀ǹgbẹ̀ àmọ́ bí ọba rí bẹ́ẹ̀ kọ́ ńdọsọ yọ padà sí ọ lórí o ewu ńlá ńlá ń bẹ fún ọ òun ni inú àwọn àlùfáà gbà Ọlọ́run fi sànú ayé tá a máa lo ọ̀rọ̀ olówó iyebíye wọn láti gbàdégbà. شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى رحمة واسعة فان الله ينوني من ثبت إسلامه بيقين لا يزول عنه إلا بيقين من ثبت إسلامه بيقين لا يزول عنه إلا بيقين gbogbo ẹni ìsìláàmù rẹ̀ bá sákẹ́yìn tó dájú tá a rí i pé mùsùlùmí lélẹ́yìí nígbà àti màá àjọǹkẹ́hùn ni àbáńdì egun àbáńdì orò mùsùlùmí la màá sí ni wọ́n bí kí lòun náà ń ṣe ẹni ìsìláàmù rẹ̀ bá sákẹ́yìn tó dájú bẹ́ẹ̀ la yazulu anhu illa kò sí ní tó lè gbé ìsìláàmù yìí kú àfi sákẹ́yìn tì ní o ẹni ọba dájú pé mùsùlùmí ni nítorí lè yọ ọkọ ní ìsìláàmù ìṣe dáùtù ọ gbọ́dọ̀ máa kẹfín o mo rò mo rò á wọn ní àwọn náà ṣe báyìí wọn ní wọn lọ gbé báyìí ọlọbẹ ìlọmọ tó ti lọbẹ bóyá kò mọ pé ní tí wọn ń ṣe ń bẹ ní déédéé ó sì ti kú o ti tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run pé láyé òun ò ní débẹ̀ má ìwọ ọmọ ìgbọ̀ntẹ́mi àní ẹni ìsìláàmù rẹ̀ bá rinlẹ̀ tó dá wa lójú kò sí ní tó lè yọ ọ́ kò nu ìsìláàmù ni àfi nǹkan míì tá a bá tún rí tó ṣẹ́gẹ́ ni ó dá wa lójú. a ẹni olóhùn yìí oníṣẹ̀ṣe níṣẹ̀ ń jókòó ọmọ ìṣòro èyí ò dájú pé ó ti ju ìsìláàmù rẹ̀ nu torí kámẹ́tẹ̀ mistake o ànábì sallallahu alaihi wasallam ní fa in kana kama qala ẹni tí ń kírun tí ń gbáwẹ̀ sí ẹnìkan pé ń kéfè rí fa ń kánà kàmà ọ̀là bọ́ bá rí bẹ́ẹ̀ lóòótọ́ ajẹ́ kó lè ṣe kí ni kò lè rí bẹ́ẹ̀ o kéèyàn náà má máa dùn rẹ̀ nínú pé wọ́n ti ní wọ́n gbọ́dọ̀ pé ẹni tí ń kírun ní kéfè rí ànábì ní fa ń kánà kàmà ọ̀là bọ́ bá rí bẹ́ẹ̀ ajẹ́ kó lè ṣe kí ni kò lè rí bẹ́ẹ̀ o ìwọ náà fi èsì tó lè mú yàn kúrò nínú. No islam òdodo ọ̀rọ̀ mi tún lò ó mọ tí wọ́n ń pè ní nàwa pẹ̀lú al-islam bálù aládìí máa já nínú tíra àwọn anínàwa pẹ̀lú al-wudu kí ni máa já àlùwàlà bẹ́ẹ̀ náà ni nàwa pẹ̀lú al-islam sẹ́mi pé níta alálùwàlà rẹ̀ já sẹ́kọ̀sì àlùwàlà ni ó ṣe ọjà ni bẹ́ẹ̀ náà ni ìsìláàmù náà lè já o ìyẹn lè ti máa jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ọmọ jẹ máa o gbogbo ẹni tí ń kírun tí ń gbààwẹ̀ tí ọ̀tá kan mà tí ó tún sin ẹnìkan lọ bìkan tí ó máa bá wọn wí bẹ́ẹ̀ pé ló kọ kinní kan lẹ́yìn ọlọ́run èyí ń já ìsìláàmù o gbogbo ẹni ọba pé nǹkan kan míì lẹ́yìn ọlọ́run ó já ìsìláàmù ara rẹ o àmẹ́rẹ́ ìta nẹ́bí wí ni pé èyí tí ọba dá ọ lójú má wí o èyí tó ọba wí tí ọba rí bẹ́ẹ̀ tí ọ padà sí ọ lórí o àmọ́ o ànẹ́bí nípa ìńtánà kàmá ọ̀la bọ́ba rí bẹ́ẹ̀ bá ànẹ́bí ọba rí kó lè rí bẹ́ẹ̀ kò ní rí báwọn o.